الحمد لله الواحد القهار مجري السحاب والأنهار مقلب الليل والنهار والصلاة والسلام على نبينا المختار سيد الأنبياء الأخيار وعلى آله وصحبه الأطهار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم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 وتخمد نارها يا رب العالمين وترفع عنا شررها فإنا عبادك نواصينا بيدك ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون ربنا اكشف عنا العذاب إنا مؤمنون الله الله ربنا لا نشرك به شيئا الله الله ربنا لا نشرك به شيئا الله الله ربنا لا نشرك به شيئا لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين أيها المسلمون أيها الناس اعلموا أن من الواجب على كل فرد من هذه الأمة أن يؤدي دوره في إصلاح هذه الدولة ورقيها وسعادة أهلها واستتباب أمنها أيها المسؤولون اتقوا الله في رعاياكم وأدوا حقهم الواجب من رواتب وتوابعها واعلموا أنكم مسؤولون أمام ربكم تبارك وتعالى ولربما سلط عليكم ربكم من يسألكم في هذه الحياة الدنيا وأذكركم بحديث المصطفى رسولنا المجتبى محمد صلى الله عليه وسلم الموسوم الموسوم برسول الرحمة ونبي اللطف مع رحمته ولطفه شدد عليكم في قوله عليه الصلاة والسلام كما رواه عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اللهم من ولي من أمر أمتي شيئا فشق عليهم فاسقط عليه ومن ولي من أمر أمتي شيئا فربط بهم فارفق به رواه مسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدعوكم الله وبا أبا كتسو أبا كهار òun náà ni ẹni tí ń mú òun náà ni darí ayé tí ó sẹni tí ó darí subhanahu wa ta'ala a sì as-salatu àti as fún wa sallallahu alayhi wa sallam lẹ́yìn lẹ́yìn àtẹwọ́sí wa subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ti náà àdúrà dá sí ni wípé a kó ọ̀rọ̀ wa lé ọlọ́run a mọ̀ wípé díẹ̀ nínú atẹ́gùn oní díẹ̀ nínú atẹ́gùn bínú ọlọ́wọ́ bá òun náà lọ fẹ́hùn ó sì fẹ́ lọ náà kì í ṣe kó tẹ́kù tó bá dúró ní ẹnìkan kan ní sẹ́kù lórí ilẹ̀ mọ́ àwa ń bẹ́ òun náà lọ fẹ́ ó sì máa fi tó ti fẹ́ wá ó sì máa fi tọ́wọ́ àbáyìí náà à ń bẹ̀ pé kọ́ kí atẹ́gùn náà kọ́ padà wá sí ìlú wa yìí mọ́ kọ́ wa ká ń lẹ̀lẹ́ kan náà fìtínà ó ní àwọn ẹ̀ka wàràwàrà iná tí fìtínà bá sọ̀kalẹ̀ síbi kan ẹ lọ mọ̀ pé àwọn ògùn náà rẹ̀ sì ń bẹ láwọn àyè kan ẹnìkan ò wá ilé pa torí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn àwọn òní mẹ́bí tí àwọn ògùn náà náà ń wà tọ́tàpamọ́ sí ẹnìkan ò lè pa àfẹ́rí ọlọ́run ọba ọlọ́run ọba bá wa paná sí ògùn náà ọlọ́run ajẹ́wọ́ bá fi mọ ọlọ́run fi ọ wípé rabbana kashif anna al'azaba inna mu'minun àmọ́ bá ti wà sáà mú nǹkan mí mọ èrè ọlọ́run sáà sin nǹkan mí lẹ́yìn rẹ àyàtò rẹ náà ni nígbà tọ́rọ bá wá rí bá ń rẹ̀ àwa ń fi bá ti mú ìwọ nìkan tó tó lẹ́yìn tá a máa sìn táwọn mú nǹkan kan mí mọ nínú ìjọsìn wa a ti bẹ̀ ọ́ wípé ìṣèfà ẹ̀ ń nàlà àdàbà bá wa rí kiri ìkó mẹ́ ọkàn fi ibẹ̀ pẹ̀lẹ́bẹ̀ ní kíkọ́ fẹ́ kí wọ́n dé ẹ̀ máa ẹ̀mọ̀ tí ń pè ní alùpùpù ẹgbẹ́ òun fi sínú díẹ̀ wọ́n lọ́mọ bó ṣe mú wá wá wò wá pẹ́ rúfin rẹ̀ lájẹ́ mọ́wù táwọn ọmọ ta mọ́wù táwọn kébèrè mọ́wù táwọn tí wọ́n kọ́ sí kúńtà àti ẹ̀rẹ́ ọlọ́run ọba tí ẹ̀wù ti wáyé ọlọ́run ìkìsìfà ń yàn láàdá ìnà mùmìnún akọ́fi tàwọ̀hídù bẹ̀rẹ̀ ọlọ́run ọba pé Allah Allahu Rabbuna ààlẹ́lómi ti a nínú ju allah allahu na náà la nushriku bihi shay'an àwọn ìfẹ́ tí sẹ́bọ́ sí ọ̀rọ̀ eléyìí náà tó fi ké sí ọ̀ àlẹ́bọ̀ àmẹ́bọ̀ àṣẹ́bọ̀ tiẹ̀ náà la ń ṣe agbára gọ́ọ̀mẹ̀ntì ọ̀ka àwọn gan ti sá ìwọ́n ló lè ṣe o la nushriku bákan náà tó fi tawhid atún fi bẹ̀ọ́ gbólóhùn tó dáa jù láyé la ilaha illa ant Allahu akbar ẹni tí ò fi tawhid kì í ti tán ọ̀là kọ́ gba àwẹ̀ kó jẹ́ sí ìwùkọ́ jẹ́ nǹkan tí tawhid rẹ bá mẹ́hẹ́ ó lè rọ́nà lọ́wọ́ gbogbo àwọn àdúrà tá ń ṣe ní tawhid gbogbo ẹ̀ la ilaha illa subhanaka inna kunna min adh àti tawhid àti la ilaha illallah àti ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́yìn eléyìí ìrẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin ènìyàn tẹ́ẹ̀kì ṣe mùsùlùmí náà bákan náà ẹlọ ọmọ bí ọ̀rán ẹ̀yìn ẹni fún wa o contribution wa lórí country ọ̀rán ẹ̀yìn ẹni fún wa káyẹ̀wò níbo ìwọ́ wà tí wọ́n wá ń bi kọ́ dáa ni àbọ̀ wá ń bi kọ́ bàjẹ́ tọ́lẹ́ lómi gọ́ọ̀mẹ̀ntì nìkan ní márùn ojú mọ́ individual náà àwa náà ta wà yìí ìhàwó lọ́kọ tó nílé ìgbè yìí sáìtì wo lọ́wà tí kọ́ bàjẹ́ ni lọ́wọ́ ma pé tọ́ bá jẹ́ mùsùlùmí tọ́wọ́ wà níbi sáìtì kọ́ bàjẹ́ ẹlẹ́sẹ̀ ni ọ̀hún ṣùgbọ́n tọ́ wà nínú ẹni tó ń pé kọ́ dára ẹlẹ́sìn ni ọ̀nà ẹlòmí ẹlẹ́sẹ̀ ẹlòmí

mo máa rí ìgbà kan subhanallah òṣìṣẹ́ ìjọba àwọn ẹni ọba nígbà ní tá a bá lọ sílé ẹ̀kọ́ ilé wa kan bẹ tó tóbi báyìí wọ́n fẹ́ rẹ́ǹtì fáwọn èèyàn nígbà náà àwọn kéékèèké gbogbo àwọn tó rẹ̀ǹtì ẹ̀ àwọn tíṣà ní headmaster tíṣà nǹkan kàbá ní táwọn àbá jáde tá a bá ń bọ̀ àtàbá lọ sàbẹ̀wò ilé wa ní ibi tí wọ́n máa dalẹ̀ sí làwọn máa lọ torí pé a rí pẹ́ẹ́n tí wọn lò tán a kàn sọ ní a rí nǹkan kan tí wọn ò lò tán táwọn ti rò pé tó ti parí nígbà tó lámbẹ àwọn wa máa sà subhanallah ayé ti wá tán olùsẹ́ ìjọba ní ńlá rí jùlọ láti gbogbo àwọn ẹ̀yìn tó wà dábẹ́ ẹ̀yin aláṣẹ ẹ ọlọ́run ẹ ọlọ́run lórí wa ẹ pé ìwọ wa fún wa ìwọ méjìlá ní lọ́dọ̀ yìí ìwà àkọ́kọ́ ìwà ọ̀ranyàn ìwà ọ̀ranyàn láì sọ̀jẹ́ títí ọ̀ranyàn ní tẹ́lẹ̀ bá tẹ́ ẹ́ jìyà níwájú ọlọ́run ọba ẹ̀ escape rípa àforí ẹ̀jẹ̀ a bá fún yín ọ̀tọ̀ wa sọ̀wá tọ́jú ọ̀ranyàn tẹ́lẹ̀ bá tẹ́ ẹ́ jì àwájú ẹ̀ sí àwọn kìí wọ́n wá ń sọ fún mi ní ọdún kan wípé pòfẹ́sọ̀ ni wọ́n wọ́n ní mo fẹ́ sọ àwọn ẹ̀tọ́ tí kìí sọ̀rọ̀ àyàn táwọn ìjọba kan ń ṣe fáwọn ọmọ abẹ́ wọn wọ́n ní lẹ́yìn ọdún márùn-ún márùn-ún àwọn táwọn jẹ́ lẹ́kọ́rà tó bá jẹ́ pé dókítà ni sókè ọdún márùn-ún márùn-ún lẹ́yìn ìgbà táwọn bá gba àwọn nǹkan táwọn máa ń gbà tán ìjọba máa ń fáwọn nílé ọ̀fẹ́ plus one bó bá wá wù ẹ́ o lè ta bó bá wù ẹ́ o lè má ta wọ́n máa fáwọn kan tó kéré sí wọn ṣùgbọ́n ibi tí wọ́n fáwọn kò ní ní fálù tóbi tí wọ́n fún àwọn àgbà ẹ̀kọ́ mo ní òkè wọ́n wá ní ìkáwọn àtàwọn ní àwọn fẹ́ tó lé kí ní ọgbọ́tà nù àwọn fẹ́ tà wọ́n nítorí pé ọdún tí ń bọ̀ náà ní ọdún márùn kejì ó tún pé ń tó fáwọn ní òmíràn mo wò wọ́n báyìí wọ́n ní ha inú ọlá lẹ́yìn wáyé ha òṣìṣẹ́ ìjọba ara lẹ̀ ìjọba gan lọ́dọ̀ tó wá ń wọ́n tún gbà lọ́wọ́ ń bò fún ẹ̀ lásán ẹ lọ ìjọba wọn wọ̀nyí ẹ lọ mọ̀ pé ẹ o ọlọ́run ìjọba o bọ́lọ́n bá dé ẹ mọ̀ pé ìdíjọba díẹ̀ láàrí tẹ́gbọ́n wa bàbá ń fọ́lọ́ níjọba ó yẹ tẹ̀jẹ́jẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹwọ ẹni tí ò jẹ́ nǹkan kan tí wọ́n bá dùn ayé lórí bó ti wà nú ẹgbẹ́ yín nínú òṣèlú orí ọmọ ọpọ ènìyàn pé ibi tí mo da mọ ọpọlọ mi yìí mọ kàá kàá kàá kàá bí kéwùdìwé bí kéwùdìwé gbogbo owó tí bàbá mi ní àbíyá mi ní tó yẹ káwọn fi máa gbádùn ayé ni wọ́n ń lálé mi lórí mo fi kàá wọ́n wá jáde tán mo tún wá ráre káàkiri orí ọmọ akọyàn ẹnìkan wá sí ìjẹjẹ kánsẹ́lọ̀ lásán kò sí ìdókè mẹ́ta ó ti ń dára ṣẹ́rù ara ọ̀yà ni ara yà ìjọba ẹ wòye bẹ́ẹ̀ bá wòye ọlọ́run ń wòye yóò sì bí ilé rẹ̀ lọ́mọ pípa a wà ọlọ́run kò ní àtàyé ìyẹn oṣù màgbà lọ́wọ́ yín lọ́wọ́ sọ hadith wa gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ànábì jẹ́ ànábì àánú ànábì kẹ́ tí wọ́n bá ní ọba kẹ́ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn ànábì Muhammad lọ́wọ́ ọba ti bẹ́ sallallahu alaihi wasallam àmọ́ ní ọba ẹni tó láàánú jùlọ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn ànábì Muhammad ní jẹ́bẹ̀ sallallahu alaihi wasallam bí yẹn bá wá rí báyìí tó bá sọ̀rọ̀ tó lé ọyẹ kẹ́ mọ̀ pé ní tí rán níbẹ̀ yẹn lágbára nìyẹn ẹni tí kì í bínú tí kàmá rẹ̀ nìta ọjọ́ tó bá kóró ojú báyìí ẹ̀gbọ́n bà wá ànábì kóró ojú sẹ́yìn ìjọba o sallallahu alaihi wasallam ó wá sọ bí ọ̀rọ̀ ṣùgbọ́n bí àdúrà bí ìpè kí wọ́jọba tàbá níjọba gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì tó lóṣèlú ń bẹ gọ́ọ̀mẹ̀ntì ara wa náà ń bẹ wọn náà níyàwó ìjọba ní olórí ìyàwó rẹ ọlọ́mọ ìjọba ní mọ́mù ìjọba ní jamaa rẹ náà wọ́n gálé ìwé ìjọba gbogbo àyíká ìtawọ́wà ìjọba ni wọ́n sọ gbẹ́yìn ìjọba gangan ẹ̀yìn ọ̀rọ̀ ìbá ń gbà ní ìsinmi torí pé tí a bá ní kí lọ́jà gbogbo wàhálà yìí sílẹ̀ ẹ̀yìn náà rẹ kọ̀ọ̀tẹ̀ lẹ́yìn kádà lọ́nà ẹ̀yìn lẹ́fà ẹ̀yìn olè máa tó gbèsè ayé rọrùn kó tó fẹ́ kú ọmọ bóyá ó pin lẹ́nìkan fi ń ti ara rẹ̀ sílẹ̀ báyìí ó sì ń ti ayà lẹ́bàá ìgbéyàwó bá lè pa wọ́n ní ìlú tó ń gbóná jù láyé òun náà ni ìlú tí òṣì bá pọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lórí àbá ìlú tí òṣì bá pọ̀ níbẹ̀ ibẹ̀ ni máa ń gbóná jù wọn náà wáyé lọ Somalia wàhálà bẹ́ẹ̀ kílọ̀fà Afghanistan ìfòòró bẹ́ẹ̀ kílọ̀fà òsì ní kọ́fàtì Áfíríkà generally àgbàdùn bẹ́ẹ̀ kílọ̀fà òsì ní nìyí ẹ̀yin náà máa ń gbé ìyà tí ìyà bá gbé èèyàn dé ẹlẹ́bù kan èèyàn sọ pé ọ̀hún ìjọba dé ogun tí wọ́n bá pa mí gíní kọ́ pa gbà náà ní tó ti àwọn èèyàn nìyẹn ẹrù inú ẹ̀yìn sọ̀rọ̀ fún yín wa wà ó ànábì ọ̀pọ̀ ní mímbà tó fi jẹ́ sí pẹ́ńkọ́ gbọ́ náà ní dání ìyàwó ọ̀yà mi sánà bí tí ń ṣe sàhájì lọ́wọ́ tí ń kírun òru lọ́wọ́ tàbí bí tí ń ṣe kùnúùtù lọ́wọ́ tí ń ṣàdúrà lọ́wọ́ ní àìsà ti gbọ́ àdúrà yìí rọ́bì aláhùn dáhàlà ọ̀nà ànábì tàbí aláhùnmà man waliya tẹ́wọ́ sọ́lọ́run sallallahu alaihi wasallam ọlẹ́nikẹ́ni tó bá gbàkóso àwọn ìjọ mi ìyàwó náà tó ló ń lọ gáwá ọba gidi gba ni o wọ́n fi democracy yàn síbẹ̀ ni o ọjẹ́ gàba ni o ó sì rú wọlé ni o kò sì rú wọlé ni o ó wọlé lóòótọ́ lọ́nà democracy kò fúrí ẹni o màá wálé àmì amúrí ó máa ti ṣe ìhà tó bá tún lè pèrè lórúkọ kan pé ìmìnira aláṣẹ nǹkan báyìí kódà DPO ní police station wọn náà wà ń bẹ màá wá lè yàmìnà amúrí ummati shay'a ẹ ń bá jẹ gàba lórí ìjọ mi lórí àwọn àlè ọmọ mi tọjọba àbọjẹjòyè àbọjẹ baálẹ̀ àbọjẹ aṣojú ọba àbọjẹ DPO àbọjẹ sẹ́nitọ̀ àbọjẹ rep àbọjẹ gómìnà àbójẹ president àbí nítorí ọjẹ́ tó bá jẹ́ títí ọjọ́ aláṣẹ láwọn kan bẹ lábẹ́ rẹ̀ pàṣẹ kọ́ alẹ́ tó wá fara ní àwọn ẹ̀sìn bẹ lábẹ́ rẹ̀ ọ fara ní wọn tó rò bó mú jẹ ní arábìnrin pàṣẹ kọ́ kà alẹ́ ìwọ́lọ́mbà ń fún lọ́rùn ìwọ́lọ́mbà ń fara ní ọwọ́ gbóná mú mọ́jì ọ̀rọ̀ náà gbégbà mọ́jì ọ̀sáyé rẹ̀ mọ́jì ọ̀lálùkì àmọ̀tẹ̀dà pàṣẹ kọ́ kà alẹ́ ló fi jẹ́ sí pé ìpè rẹ kí ń ya olóṣèlú tó kówó jẹ lẹ́yìn ìgbà tó parí tẹ̀lé ọ̀rẹ́ tán tí wọ́n ara rẹ̀ káàkiri ìpè rẹ kọ́ òun àdábì ti ṣépè fún ọ sọ́dọ̀ bá wà rẹ̀. wọ́n ní wá yẹra rẹ ojú tí wọn náà bá débi kánú póòsì yìí ṣépè lọ fẹ́ gbà àbájúwà kọ́ kánú wa bọ́bá sàn kó o lè sàánú wa má jẹ́ o má kàn tẹ́ inú àwọn nǹkan a máa wò ká tó gbá wọ́n fẹ́ nǹkan kan o náà ni pé kí ní ń ṣe fún lùgán tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ò ti jọ̀gá ẹni tí ò ṣe nǹkan fún lùtẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá jọ̀gá kí a bá ń lọ lójú ọ̀nà ń dídì máa ń wọ ọlọ́run tí náà ni ó tó máa ṣe tí ń dùbí dùn àná rẹ̀ ọ̀rọ̀ àti títí kí ni gbogbo tá à ń san yìí kí ni túmọ̀ ẹ̀rọ abàmì ń gbà mí gbìyàn bá ń sin nǹkan gidi lọ́wọ́ inú fi kù lẹ́ẹ̀kan náà wọ́n lọ́n irú ayé èwo lè léyìí ẹ̀rọ a máa bàmí ń gbà mí nígbà tó bá dá wọn títú ìjọba tí wọ́n ń ní lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ tí ò sáǹfààní kankan gidi kankan tí wọ́n lè tọ́ fi pé tọ́ka pé nǹkan tó lè gbẹ̀mí láàrin nínú ọsibítù káàrin ẹ̀rọ abàwá ń pè ẹ̀yin ìjọba àwọn àwọn yìí <laughs> nǹkan tẹ́ kò rí ilé yìí fara ni wọ́n fàṣìpọ̀ pa anabi yìí ànábì fara ni òun náà sallallahu wà lẹ́rù bẹ́ẹ̀ ni pé ànábì àánú ànábì wà ànábì kẹ ànábì sùúrù ànábì wà sallallahu alaihi wasallam tó ń sùúrù bá sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ ànábì wà dákẹ́ bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam àmà rẹ̀ ní rí láàrin wọn náà ànábì wá ní màwọn wálé àmìnà amri ummati shay'an ẹni tó wá jẹ gaba àbójọba àbójá láṣẹ lórí àwọn ènìyàn gbogbo káà ló ti bàjẹ́ tán ẹnì kẹta àmọ́ wò wá ní pé kò lẹ́yìn tí ń sáyé lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ha ah, ah, ẹ bá lọ báyìí bí ẹ̀rọ lọ́gí ní lọ́gbọ̀ lọ́gbọ̀ lọ́gbọ̀ ẹnì kan tẹ̀lé mi lọ sí lọ yọ níjọ́ kan láti àárín àárín láàrínlá àìlọ́gbà nígbà tí mi lójú ọ̀nà lọ́nà mi nọ́mbà rẹ̀ mo ní kọ́ mọ́ jẹun o ká tó gbéra o èmi ó ti lára o ìfún tàwa Nàìjíríà ti di ó ti yí bá ń dùn ìyá máa lára mo ní má jẹun o ó ní kí ló dé tí wọ́n fún un ní ìtọ́jú kan bẹ̀ mo ní kò sí ìtọ́jú ojú ọ̀nà yẹn ọ̀dà tó ni àhà ó ní kí ó lóun mọ mi kò sí láìsí mọ mi gbà yá omi tó mu yẹn ojú wa rí lójú ọ̀nà gbogbo ìgbà tí bàtà bá ti fẹ́ sọ̀rọ̀ wípé láyé ọlọ́mọdún wọn lọ ọgbọ́n nàbà mọ́ mo ní àìmọye ìgbà táwọn àmọ́ kọjá ń kọjú wa ló mo ti já kan débí nìsín láìsí láàárọ̀ jágajìgì náà ló pa ìyẹn arábì ní ẹ̀yin tẹ́ ẹjá látẹ tẹ́ bá fọwọ́ tútù máa wọn ara abẹ́ yín ha abájọ spiritu wọ́n tọ́jú wa nírọ̀rùn nọ́ọ̀sì ọ̀bí wa ta kọ àwọn nọ́ọ̀sì sì lakọ púpọ̀ ní wọn àwọn ni wọ́n máa sọ pé kí ọ̀rọ̀ dáláìsàn wọ́n tún dáìsàn ní ìsinmi ọpọlọ yìí bára rẹ ọ̀gá yàtọ̀ bá lọ spiritu ìjọba ti private kò sí wàhálà torí pọ́mọ̀ pé ọ̀gá àwọn ọjọ́ bá wú ọ̀gá ọjọ́ spiritu ìjọba àwọn dókítà máa láàánú ọ̀rá nọ́ọ̀sì ni ẹ yẹn padà ẹ̀yin náà sì kọ́ wọn discipline ba yín wí ni ha ah, èèyàn kíbò tí wọ́n pẹ́ ara nìyẹn ó fi sì máa rù borí lásán oníwọ̀ síkíní ìranú ẹ̀ kúrò lórí rẹ̀ ah, ah, ẹ̀ńtàrà rẹ̀ ọ̀yọ́ ní ni máa sàánú aláìsàn ọ̀rọ̀ tó dá aláàtọ̀ abájọ títù tá a bá rọrùn ń lórí kò sí wàhálà iná àwọn àlù tó ṣe é ṣe ebí ìyẹn náà lọ́ba wọn ní ibú wọn ni wọ́n náà síbẹ̀ ṣé kìíní yóò é é ṣe kí náà ń pè níjọba kí ni wọ́n ń pè láláṣẹ àwọn èèyàn ọ̀rọ̀ náà jẹun wọn ọ̀rọ̀ náà gbogbo nǹkan tá ń lò kò yí sí láti débẹ̀ wá ẹni tó dáa fún gbà kan òun náà kíbù yìí báwo wá lẹni tí ò dáa fún nígbà kan kí lè fẹ́ tó ń tiẹ̀ ìkànnà àwọn èèyàn wa lórí ti dáadáa kì í jẹ láìsí nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́rin ni máa jẹ ọba nínú à kò o méjì nàìjíríà ló ń fẹ́ máa jẹ mo wá ronú mo ní túbọ̀ tó jẹ méjì nàìjíríà ń jẹ méjì nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni yóò máa jẹ ní ìsìn gààrí ló kù bá mu ó bá rí gààrí gan jẹ àgbàdo ni ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin aláṣẹ wọ̀nwọ̀n yìí gbogbo wa ní kọ̀kẹ́ wọn bí ọ lè nípa rẹ̀ bí ìwò rẹ bá ti pọ̀ tó bẹ́ẹ̀ ló ti pẹ́ tó wájú ọlọ́run jọ gbẹ̀dẹ̀ àti àmọ́ gbogbo ẹni tí ọ̀yẹ́ ó ti kú ọlọ́run ti kára pé yóò kú ní oṣù mẹ́yìn ní sábà bí ẹ̀ tí wọ́n gbé dé ọ́sítù tí wọn ò rí ọ́sítù tí wọ́n fò irú ọ́sítù ìyàwó lé nínú ìjọba ẹ̀yàn wà sáìsàn ẹgbẹ́ ayé jáde kó nílùú ìfẹ́ láàánú wa nìyẹn tẹ́ gbogbo aládé jáde kó nílùú lára wà báyá ẹ̀rẹ́ tí èpè sára bí sáfún yín sọ́dọ̀ ẹni bá fara ní ọmọ abẹ́rẹ̀ ọlọ́wọ́n bá bá ń fara ní tọ́fẹ́kára ní ọ́ máa fara làwọn ará nàìjíríà ẹ má fara jẹ ara abẹ́rẹ̀ ọlọ́wọ́n bá bá ń fara jẹun náà tọ́fẹ́kára ọ́ jẹ́ ọwọ́ tó wà níjọba ọwọ́ náà fara jẹ wá ilé ìrìn bàbá wa ń sọ bá yìí ìwọ náà àbí wọn náà ò tí ì dé bẹ́ẹ̀ kó ṣe ń lérí kalẹ̀ ọ̀rẹ́ tí wọ́n là ń sọ tó ti dé wọ́n tó tí ìdíbẹ̀ tó ti lérí kalẹ̀ torí pé tí ẹ wọ́pọ̀ ju tàwọn tó débẹ̀ lọ ẹni ló pe ah tọ́wọ́ wọn bá ilé tẹ ẹja àjọba àtàwọn ọmọ dọ́mọdọ́mọdọ́mọ ọ̀hún kò ní tálíkà ọmọkùnrin tó sì mà tó wò rẹ wá fẹ́ fún àbúrò olówó ìwọ náà ìpè ó mu ọ náà mọ́ láníyàn báhùn láti sìn mọ́ láníyàn burú láti sìn kalẹ̀ máa sọ fún tọ́lọ́mbá ní ojú bẹ́ẹ̀ ah màá try best mi láti fún lòlè láti sàánú àwọn ènìyàn mi ní jàpapọ̀ ara mi abẹ́lọ́wọ̀n bàbá láàánú jùlọ ọba tí darí ọba àdarí ìlú yìí ẹ̀yin mùsùlùmí òdodo àwọn èèyàn máa gbégbá bídíà láwọn ọjọ́ mélòó kan sí ìsìn ìjọba náà ti kílẹ̀ ọdídé bídíà láwọn ọjọ́ mélòó kan sí ìsìn wọ́n má bá wọn ṣe ń bẹ̀rù ẹ lọ́wọ́ máa pé anábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun ló ní ìdùnnú wa anábì ọlọ́run anábì alaihi salatu wa salam bẹ́ẹ̀ gbogbo tí wọ́n mú wá lẹ́sìn wọ́n pa wá láti rí pé a kò gbọ́dọ̀ sí nǹkan kan bẹ̀ àti pẹ̀lú evidence ẹni tó bá lóun ó ṣe mọ́ lídìí ànábì tọ́nà bá wà ìlú wọ̀tá ìbílẹ̀ èdè ìpìlẹ̀ rí ẹ o lè fẹ́ràn ànábì tó ànábì alára tọ́nà bá wà ìlú wọ̀tá kò wá sí gbólóhùn kankan ẹni máa ń pa ní púpọ̀ pé àwọn ẹjọ́ gbé bá bíbí àárín kò sí gbólóhùn kankan kọjá lẹ́nu ànábì tọ́nà bá wà ìlú wọ̀tá pé tí wọ́n bá ti kú tán o ẹ máa ṣọjọ́ bíi ni ṣùgbọ́n jáde lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam ẹ máa ṣe àsọ̀dá àtòkùn ẹ̀yìn wá ní mólídì lẹ́wọ̀n ya ẹni a dị ti mólídì kọ̀ fẹ́ràn ànábì náà ni wọ́n gan lọ́dá ànábì sallallahu alaihi wa a bá bọ̀wọ̀ fún òun náà lẹ́ni tá a gbọ́rọ̀ sí lẹ́nu tí ọ̀bá dẹ̀ tọ́ tá a tí ọ̀pá gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan tí ó sì ní ẹ̀sìn Islam ẹ̀sọ́ fún kójú sọnù ọlọ́mọdé àwọn sọnù ọlọ́mọkọ́sọ wa sọnù kọ́lá wa kún bíbí dà kó sì làwọn kọ́ ní gbogbo ẹ̀sẹ̀ wa á fi rí àwọn àná alhamdulillah